tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí suratul Baqara àyà ọgọ́rùn kan àti àádọ́ta àti mẹ́jọ àbí one fifty eight inna safa àbí. أعوذ بالله من الشيطان الرجيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك أولئك أولئك عليهم لعنة الله والملائكة أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون آه، الله سبحانه وتعالى من سورة البقرة وسقي إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمره فلا جناح عليه أن يطوف بهما ومن تطوأ خيرا فإن الله شاكر عليم الله سبحانه وتعالى من bí tafsiri tí a fẹ́ kà lónìí àyà yìí ọlọ́wọ́ bá ń ṣàlàyé àwọn àyè àwọn àyè ńláńlá àyè àpọ́nlé nínú Islam ọ̀kan nínú rẹ̀ òun náà ni as-Safa òkè kan ní jẹ́ Safa òkè kan náà ní jẹ́ almarwa òkè sọfáì ní maka náà ni ọwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni marwa ní maka náà lọ́wà kódà ó súnmọ́ àyè tí a ń pè ní baitul atik yẹni pé haram ó súnmọ́ kàábà tó ṣe kí gbogbo ẹni tí ọba lọ lè ṣe hajj àwọn ẹni tí ó lè ṣe umra kò gbọdọ̀ má dé àyè náà ọlọ́wọ́n bá ní fi yí wa pé inna sọ́fà ipe dájúdájú òkè sọ́fà wal marwata àti òkè tí ń jẹ́ marwa min sha'airillah olúwa nínú àwọn àmì ọlọ́run ọba ni àmì ọlọ́run náà ni àyè méjèèjì yìí èèyàn kan kò lè pè nǹkan kan ní àmì ọlọ́run tí ìwà ṣe pé ọlọ́run bá bá pè ní àmì bákan náà ẹnìkan ò lè pè nǹkan ní pé nǹkan yìí nǹkan pàtàkì ni nínú ẹ̀sìn ipe àmì níbẹ̀ ṣe rí òun àfi tó bá jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ó pè ní àmì eléyìí ni nǹkan tí a gbọ́dọ̀ ọwọ́ wa kó yé wa pé gbogbo ta bá fẹ́ pè ní nǹkan bàbàrà tá bàbàrà rẹ̀ jẹ́ ntí anabi sallallahu alaihi wasallam bàbàrà pàtàkì jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tapọ́rọ̀ ayé ni nísìn òsìntọ́kàn yìí ẹ̀sọ́ polóṣèlú kan bàbàrà ẹ̀sọ́ polówó kan bàbàrà lérí ọ̀rọ̀ ayé òsìntọ́kàn yìí ẹ má lọ pọ̀ mọ́rọ̀ ọlọ́run dé àmẹ́kẹ́wá wò sòsòsò kẹwàá ní olóṣèlú yìí gbogbo tí bá ti wá ní sàmẹ́rin ah, ọlọ́run fẹ́ràn rẹ̀ àbí àmì ọlọ́run níbẹ̀ sí rí hun àà ìyẹn ń sàṣe jùnú so n tí yọba pè ní sha'a'irillah ẹni pọ́ lọ́wọ́ bá gan sọ pé wa man yu'azzim sha'a'irallah fa innaha min taqwal qulub ẹni tí ẹ bá rí tó ṣe pé nǹkan tọ́lọ́run bá bá pàtàkì tọ́lọ́run bá pè ní àmì wọn ọba ẹni tó ń nà bá mọ wá ń pàtàkì nǹkan ẹ ti máa ń gbé tóbi olúwa ní fa innaha min taqwal qulub irú ìṣesí yẹn ìṣesí ẹni tó bẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn rẹ̀ ni sòwò náà ni pé ọlọ́run ọba gan ní ṣàlàyé fún wa ipe àwọn òkè tá ń pè ní sọ̀fà àti òkè ń pè ní marwa olúwa ní min nínú àwọn àmì ọlọ́run ni tó ṣe pé èèyàn gbọ́dọ̀ fojú kiri rẹ̀ èèyàn gbọ́dọ̀ pàtàkì rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé ọlọ́wọ́ bá náà tó ń sọ ń bò mí wípé inna awwala bayti wudi'a linnasi lalladhi bibakkata mubarakan fihi ayatun bayyinatun maqamu ibrahim olúwa ní inna àkọ́kọ́ ilé tọ́lọ́n kọ́kọ́ fi lórílẹ̀ ayé tó jẹ́ mọ́ṣáláṣí ọlọ́run ọba lẹ́lẹ́dí bí Bakkata ńlọ́wà ní mọ́kà yẹn mubarakan mọ́kà tó ṣe àyè tó ṣe pé àyè ń àyè àlùbáríkà ni wọ́n ní fi ayatun bayyinatun maqamu Ibrahim olùwà nínú àwọn àmì mi ọlọ́run ọba tó wà ń bẹ̀ òun náà ní léyìí bákan náà maqam Ibrahim àwọn àyè àmì ni oníwà man hajja al-bayta aw i'tamara la ọ̀fẹ́lọ́ ní asọ́fà àti Marwa àyè kan ní jẹ́bẹ̀ ní inú Kaaba olúwa ní àmì ọlọ́run làwọn yíò náà ọlọ́wọ́ ní faman hajja al-bayta ẹni tó bá lọ sí ilé kàábà yìí tọ́lọ̀ lè ṣe hajj ẹni tó bá lọ sí maka láti lọ lè ṣe hajj àwọn ìtàmàrà àbí ọlọ́lẹ̀ ṣe umrọ ni fala junaha alayhi olúwa ní kò mà sí láì fífẹ́ nìyẹn kò sí láì fi kò sí ẹ̀ṣẹ̀ yẹn ni pé ń tó dájú ni pé an yatawafa bihima kéèyàn ṣe tọ̀wáàfù sáàyù láàrin sọ̀fá àti marwa ẹ̀rí pé ní ẹ̀yọ́ náà bá dákọ̀ umra ó dákọ̀ hajj kí ni yàtọ̀ tí ń bẹ láàrin hajj àti umra ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti lọ náà ni yóò tètè máa yí bàbá ti ń sọ abẹ́ni ò tí lọ jọ́lọ́lọ́ bá kárìlá pòun náà lọ yóò lè máa rántí pé òkè ìtọ́mẹ́nu kan jọ yìí nì tí ní pé yẹn lọ fún umra tẹ́nìyẹn bá ti dé ibi tó ti yẹ kó gbé ihram ndọ́pẹ́ ní ihram ni pé aṣọ tí ọkùnrin yóò yí padà yóò yí aṣọ rẹ̀ padà yóò wọ aṣọ funfun ibi yóò ló kan mọ́ di ibi towel yóò sì fi kan kọ́ ọrùn rẹ̀ yóò pa ibi kájà aṣọ méjì ni tí a bá ti di pé yẹn gbé aṣọ yìí wọ̀ tí yẹn wọ̀ tí yẹn gbé aṣọ yìí wọ̀ yọ bẹ̀rẹ̀ sí ni máa ń ṣe labbaik allahumma labbaik ẹni wọ́n ti gbé ihram nù irú ẹni yẹn tó bá ti di pé ń lọ bẹ́ẹ̀ yọ mọ̀ sí labbaik lọ títí tó bá ti dénú kàábà báyìí tó fẹ́ wọlé mọ́sálásí kàábà yóò stọ́pù labbaika so tó bá ti wá di pé yóò stọ́pù labbaika ọwọ́ inú haram báyìí ntí ọmọ wa kí ẹgbẹ́ bí àsìkò yìí kí ọmọ wa bí táwọn pè ní arúkúnú lìyàmáàní téèyàn bá dáàmà wọ́n ti ṣe iná green kẹsẹ́gbẹ́ báyìí téèyàn bá ti wo iná green yẹn ibẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ yóò dùn bẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ tọ́wáf ẹni pé níbi kàábà táwọn ń wò ibẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ sọ yóò ṣe tọ́wáfù bẹ̀ téèyàn bá ṣe tọ́wáfù èèyàn máa ń يوم كي القرآن يلي ما يسيح أذكاره سبحان الله الحمد لله الله أكبر سبحان الله شاوه يلا أذكاره تين باتي دي بيوري قوكا تين ام اوري قوكا تين في دي ركو ياماني يوم برسي ماشي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار تتي تين في دي بيه لا تركو يامان تين في دي بيه هذا الأسود burúkúrú yàmán lè ti máa bẹ̀rẹ̀ rabbana atina títí òfin débi ajal aswad bí ajal aswad yẹn gan lè yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíyàn bá rí ibi débi ajal aswad kí wọ́n sá ti wo iná green àmọ́ tẹ́lẹ̀ ò bá pọ̀ yóò rọrùn fún yẹn láti débi ajal aswad hùn lati bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ kódà tí wọ́n bá láǹfààní láti lè fi ẹnu pọ́n ajal aswad yẹn lákẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀dà yẹn ni pé tẹ́lẹ̀ ò bá pọ̀ tí wọ́n bá láǹfààní tí ẹni fọwọ́ kàn tí ó sì máa bá tọ̀wáfù yẹn lọ so ọlọ́run ní pé tọ̀wáfù yẹn tí ẹ bá ṣe ẹ̀mí ìjìnlẹ̀ yóò ṣe báwọn lẹ́yìn ìgbà tí ẹ bá parí tọ̀wáfù tán yóò bọ́ sí mọ̀kọ́mù Ibrahim mọ̀kọ́mù Ibrahim bẹ̀lẹ̀ yóò yan náfìlà méjì lẹ́yìn ìgbà tí ẹ bá yan náfìlà méjì tán yóò lọ lè mu omi zamzam ìyá mu zamzam tán ìyọ́ kan rìn jáde ó rìn lọ sí ibi pè ní sọ̀fà ibẹ̀ ni ó ti wá bẹ̀rẹ̀ sa'ayu ẹ̀rí pé ọlọ́wọ́ bá ó pè ní wala junaha alayhima an yatawafa bihima yẹni pé ẹni tó bá lọ lè ṣe hajj àti sọfá àti marwa ìyẹn gbọ́dọ̀ kọjá níbẹ̀ lọ́kẹ́yàn sá eré kọjá níbẹ̀ níbẹ̀ òun náà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìyọkọ̀ máa rìn díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀

so tí ẹ bá ti lọ láti sọ̀fà dé mọ́rọ́wà ọdẹ ọ̀kan yóò tún padà láti mọ́rọ́wà dé sọ̀fà ọdún méjì láti sọ̀fà wá sí mọ́rọ́wà ọdún mẹ́ta láti mọ́rọ́wà sí sọ̀fà ọdún mẹ́rin láti mọ́rọ́wà láti sọ̀fà sí mọ́rọ́wà ọdún márùn láti mọ́rọ́wà sí sọ̀fà ọdún mẹ́fà láti sọ̀fà sí mọ́rọ́wà ọdún méje tí ẹ bá ti parí báwọn yóò jáde bọ́ta inú kéèyàn lọ lè gé irun àbí kí wọ́n bá yàn fa ìyẹn kí o ṣe low court àbí ká sì fa ọgbà ìdán yányán ìyẹn parí tí ń jẹ́ umranu ọlọ́ọ̀bá ni wà mìíràn hajjal bayta aw i'tamara tó a pé hajj lè yẹn sì lọ lè ṣe ni njọ́ tí hajj ó bẹ̀rẹ̀ òun náà ní ọjọ́ kẹjọ inú oṣù Dhul-Hijja so tí a bá ti bẹ̀rẹ̀ èyí èèyàn lọ láti tí ẹ bá ti pé ẹgbẹ́ ìhẹ́rọ́mù yàn èèyàn sí Mina láti Mínà èyàn wà ń bẹ̀ fa títí tó bá díjọ́ kejì lásùbà tó bá ti kásùbà tán tí ó ròyìn yọ nkàlùkọ́ kọrin sí Àrọ́fà so láti Àrọ́fà ẹ wà ń bẹ̀ láti dèdé àsìkò àtòrùn bá ti yẹ̀ tàrí títí ẹ zoro ẹ asiri níbẹ̀ tí magrebi bá ń tó ẹ ní kí ẹ kú ń bẹ̀ ẹ kọrin sí Muzdalifa láti Muzdalifa ẹ wà ń bẹ́ẹ̀ ẹ di alẹ́ ẹ sùn mọ́júmọ́ níbẹ̀ so láti bẹ̀ ẹ tún padà sí Mina láti Mina ń èèyàn wà ń bẹ́ẹ̀ títí títí lèyàn ó fi lọ lè ju òkò ẹ jùkú tán ẹ lọ sí ẹ lọ sí tọ̀wáfù lè fáwọ́ ẹni pẹ́ padà sí Mẹ́kà so wọnú Mẹ́kà ń dédé ń tẹ́wá ṣe yìí náà lẹ́tọ̀ọ́ ṣe ẹ sì tọ̀wáfù lẹ́yìn tọwáfù yọ́rọ̀ lè ṣe sáàyù láàrin sọ̀fà àti marwa tí ń jẹ́ pé n tó kàn fi yàtọ̀ láàrin hajj àti umra iṣẹ́ tó wà mẹ́rin ni pé dúdú ní Mínà kò sí oníbi umra dúdú ní Muzdalifa kò sí ní umra bákan náà dúdú ní Àràfá kò sí ní umra yàrá tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nù tó ọlọ́run wá ní ẹni tó bá lọ lè ṣe hajj àbẹ́ ẹni tó bá lọ lè ṣe umra wala junaha alayhi kìí ṣe ẹ̀ṣẹ̀ an yatawafa bihima kéèyàn lọ lè rọ kiri káàbẹ̀ tó àyà yìí náà ni ó wà nínú Sahih Bukhari ipe àwọn tí wọ́n ń ṣẹ̀mí àwọn tí wọ́n jẹ́ àwọn jahil àwọn tó ń ṣẹ̀mí ní asòrò nínú àwọn ìjọsìn tí wọ́n ń sọ páwọn ń ṣe òun náà ni wọ́n máa sọ páwọn ń ṣe hajj kọ́dà àwọn máa ń ṣe tọ̀wáàfù àmọ́ tọ̀wáàfù táwọn jàhìlíyà tó máa ń ṣe ni pé òhò náà máa ń ṣe tọ̀wáàfù wọn wọ́n máa rọ kiri ka kàábà bákan náà inú nǹkan tí wọ́n fẹ́ ṣe tí máa ń ni lára òní wọ́n kórìíra kan máa lọ lè ṣe sáàyù bayna Safa àti Marwa sunu ọlọ́wọ́ sọfá nàbí ní sikú wa man hajjal bayt ẹni tó bá wá sí hajj aw i'tamara àbọ̀wá fún mọ́rọ́ ni olúwa ní fala junaha alayhi kódà kò sí láì fi kankan fún un torí àwọn jàhìlíyà àwọn rí ìmọ̀ lọ lè ṣe sáàyì bí wàhálà bí káwọn ọlọmọ sáré láàrin sọfá àti mọ́ríwá bí ẹnpá kan dààmú ara wọn ni ọlọ́wọ́n ni kò sí láì fi mi kí èyí ó ṣe tọ̀ níbí yìí ẹ̀yà abirawa ipò ẹni tí ń túmọ̀ iná sọfá bàbá kàmálì wálímọ̀ rìwátà ṣéwù Adama, míṣà àìrìlá àwọn àmì àwọn àmì ọlọ́ọ̀nù wà mẹ́ni ajá lèbẹ́ta ẹni tó bá wá sí lọrin so a mọ́rú ìtọ̀ tí ṣètánì tọ̀ sí lọ́pọlọ tí fi ń tú àyà Kùránì báyìí àwọn èèyàn sì dákẹ́ wọ́n sì ń wú bẹ́ẹ̀ náà mbọ́lélẹ́yìí mbọ́ ní sàfá àti mọ́rú amúrú ṣe jọ ẹ ilé Sheikh Adamu ilé Sheikh Kamali sí àwọn kọ́nà sílẹ̀ àárín ibẹ̀ sí Sheikh Adamu Sheikh Kamali lè kalàfà tó wà mẹ́ tẹ́lẹ̀mí lọ́ba tó lé tó lọ́ba tó ilé àfà ké wálé mọ̀rí wátà àti ilé àfà ilé àfà oríjì pa òun ló tó lọ bẹ́ẹ̀ náà sáà Kùránì lọ́wọ́ di báwọn àbí ilé àfà mi lẹ́nu mílẹ̀ tó dákọ ẹni tó ní ilé àfà kò kéwòkò béèrè àti ilé àfà kò borí kàbàrà tú sùlẹ́fì mọ̀ pé tí ọba ti ní kéwú lọ́pọlọ àdánwò ni so lẹ́yìn náà tí ẹnu wọn kéwú téèyàn bá ní tí ò bá sí kéwú súnà níbẹ̀ fìtínà ni kódà bó ṣe lè wù kọ́ mọ tó wípé kéwú súnà bá ni ìmọ̀ ń wúlò fún yàn yóò wúlò fún yàn yóò wúlò fún yàn lálẹ́ kìyàmà so náà ni pé ìmọ̀ tuwaya al-Qur'an ní ọ̀nà tí a nàbì sallallahu alaihi wasallam tú fún wa àdánwò ni ẹni ọmọ nǹkan tí ń jẹ́ kéwú tó bá ní lágbájá ọmọ kéwú òní afá ọmọ kéwú jọlọ àbí òní mọ̀jọ lọ wọn ọmọ tí ń pè ní ìmọ̀ ni kúrò àkèsí kí ọgbọ́ra wa ní jẹ́ ìmọ̀ àwọn àwọn àwọn kírísítẹ́nì tí wọ́n ń gbọ́lára wa ń bẹ lónìí tó gbọ́lára wa náà yẹn lórí ọ̀rọ̀ ni mùdírù mọ́ríkàsì náà ọmọ kéwú ni kọ̀ ọmọ kéwú èyí sọ pé kọ̀ gbọ́lára wa o lárúbáwá náà ò àmọ́ kéwù kò sí ti jẹ́ jẹ́ bẹ̀rẹ̀ rárá so lẹ́yìn náà lárúbá àwọn gan tó ẹ pé lárúbá gan lọ́ba gbọ́ tó jinlẹ̀ àwọn kiri yóò tó ń gbọ́ lárúbá wa ń bẹ wàláì ẹni tó bá máa ń túnu ẹni tó bá ní àwọn world radio ẹ̀yìn kí ni world wide radio tó máa mú kí ni o máa túnu àwọn kí ni máa túnu tó bá ń túnu àwọn station mi Arabic London BBC ibi kan mẹ́tọ́ tó bá gbé sí báyìí ó rò pé wọ́n mùsùlùmí ní sọ̀rọ̀ lọ́wọ́ ni ní lọ́wọ́ tí ó máa sọ tó bá yàtọ̀ wọn tó bá gbé lọ́wọ́ lẹ́sà mọ̀ wípé kí ni a ní ìgbà tí bá ń sọ pé aminu bi ibn allah al-masih rab ah wọ́n wọ́n pé sí lọ́wọ́ náà ni ah mo yóò sọ àtàjí ibi ah mo rò pé wáàsí ẹ̀sìn ní ń ṣe látẹ̀kan ni bẹ́ẹ̀ sì ni wáàsí àwọn kírísítẹ́nì ni so náà ni pé èèyàn gbọ́lábáwá èèyàn gbédè kìí ṣe tí ó gbọ́dọ̀ pàtàkì ní ọ̀dọ̀ wa bóyá ni pé kéèyàn lágbo yé ẹ̀sìn náà ní tó pàtàkì olúwa ni tó bá lọ sí hajj àbọ̀lọ sí umra kò sí láìfi rẹ̀ kò sí láìfi kọ́ lọ sí marwa àti sọ̀fà kó sì tọ̀wá fún bẹ́ẹ̀ kódà ládàá ni kódà orígun nínú orígun hajj àti umra ni ẹni tí ò bá ṣe ẹni wò tí ì ṣe ó múra pé ṣùgbọ́n ẹ̀yẹ ká tún padà ká tún bira wa ipe gbogbo àwọn àyè táwa máa ń pàtàkì yìí nílùú yìí múra lọ́n ti dápọ̀ wọn tùrẹ́lòmíì ẹni pé tọ̀wáàfù là ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹlòmíì mẹ́tọ́ pé wọ́n ó jòkó láwọn àyè kan táwọn ọmọ lọ lè láwọn lọ tọ̀wáàfù ń bẹ́ẹ̀ bí kí ọ lọ sí ṣe ìdí kó wá ní ìdí àpẹ́ kó wá lọ lọ lẹ́sẹ̀ tàwa fún bẹ́ẹ̀ òun ṣẹbọ ni o ẹbọ náà lérú yẹn torí pé n tó ń ṣe ni pé ntọ́lọ́wọ̀n òpè ní tọ́lọ́wọ̀n pàtàkì náà lọ́n pàtàkì kò sí tọ́lọ́wọ̀n ti sọ̀rọ̀ wọn láti já ìdí àpẹ́ kankan ní Kùránì àbíkẹ́ òní à ń lọ sí ibi táfà límì kọ́kọ́ ti ṣe kíní kan gbogbo ẹ̀yàn yán tó akọ́lọ́wọ́n bá dákọ̀ rẹ̀ ní Kùránì nìsín tánẹ́bì dákọ̀ rẹ̀ wàláhì iṣẹ́ sí àwọn èèyàn fìtínà ara wọn lérí àwọn àyè yìí o tí wọ́n ń dààmú ara wọn tí èsè díẹ̀ níjọ́ kan ṣe pọ́nà bàlá ní ibikú ọ̀hún wà mo rò páwọn kan náà ròyìn fáwọn ìyá òun àwọn méjì ni ní bá kúra wọn lọ wọn bá débi junction wọn ní ń sọ pé àwọn ń wá ọ̀kadà wọn tó gbọ́ ọ̀kadà àwọn ọlọ́kadà ní three three hundred làwọn gbà ní ń wura wọn lójú wọn ni ah tó ti àwọn tó báyìí mo sì mọ̀ pé náà sọ náà ọkọ̀ ra páàkì mo ní ìyá ẹ máa lọ lé tẹ́ ẹ bá ti lo wọ́n tó tẹ́ bá wọ ọmọ tírí ọ̀rẹ́ lọ́ní tírí ọ̀rẹ́ lẹ́tọ́ wọ̀ padà o ẹni a ẹ ti máa lọ lé kò sí ìyá kẹtẹ́ ṣe ń bẹ́ ẹ lọ jòkó lẹ́yìn kẹ́ máa lọ lé bẹ́ lọ́hùn ìyá kan ní èyí mìíràn wí bẹ́ẹ̀ náà ìkànnì ẹ á lọ hmm. mo lè sí náà tẹ̀lé bí mo ṣe lọ tó máa kó òdúrà yìí nìsín wọn ò lówó lọ́wọ́ wọ́n fẹ́ lọ ń lu ọ̀tún láàsì tó bá àwọn ọmọdé ọmọ rẹ̀ lè máa tọrọ bára káàkiri àfi kọ́mọ rẹ̀ lè sọ pé owó ọkọ̀ àwọn sọnù gbogbo náà dandan wọn sùkílẹ̀ ń wá kiri àwọn wà lùbáríkà ń wá gbàdúrà káàkiri bí tọ́lọ́wọ́ ọba ti sọ pé ààyè gbígbàdúrà ni èyí máa fíksì rẹ̀ fáyè gbígbàdúrà ni kò síbi kankan kọ́dà mísírọ̀ tọ́lọ́wọ́ bá dákọ̀ lẹ́nu Qur'an ìbádà kankan ni wípé ààyè tá ti mọ̀ lórí sí ìjọsìn lẹ́yìn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹni pé baitul maqdis baitul haram bákan náà mọ́sálásí anabi sallallahu alaihi wasallam àtúnfi mọ́sálásí kùbá dípà nẹ́bí gẹ́gẹ́ ló sọ pé àyè yìí tí ẹ bá kírun bẹ́ẹ̀ ládàtẹ́ yóò nìní lẹ́yìn àwọn àyè yẹn gbogbo àyè yòókù irọ́ ni ike nìkan ni àbá ìlú mi kọ́ dé sí nìkan ni àbá ìkíní mi kọ́ dé sí ẹ̀bìkan àbá kan ti wálúwà irọ́ gbogbo ẹ̀yányá tó gbogbo ẹ̀ kò ní kankan sí ẹ̀sìn wa yìí à nídìí ẹ̀ unless wọ́n tó bá lè rí mújáde inú alukur'ani àbẹ̀rù àdìsá sallallahu alayhi wa sallam ẹ̀rí pé ọ̀rọ̀ mọ́ríwá ọ̀rọ̀ sàfàlà ń sọ yìí nìsín kódà ní tó bá ta kó tó bá ní kò jẹ́ nǹkankan ń tọ̀ wọ́n sì di kẹfìrí lọ́dọ̀ inú ayà kùrán ọlọ́wọ́ bá ní innama harrama Allahu alaykum al-fawaisha ọlọ́ ni mo ṣe àwọn ìwà ìbàjẹ́ mo ṣe léwọ̀ fún yín wal-baghya àti ọ̀tẹ̀ ó ní wa an taqulu innama harrama Allahu innama harrama rabbi kullu harrama ọ̀hún innama harrama rabbi al-fawaisha ma dhahara minha wa ma batan وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون Olúwa ní mo ṣe léwọ̀ fún yín gbogbo tí bá ti ń jẹ́ ìbàjẹ́ ìtò hàn ìtí ó hàn ẹ jìnà sí wal-fawāḥish mā ẓahara minhā wā mā baṭan ó ní wa an tushrikū billāh mo tún ṣe léwọ̀ ìmọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́hun Ọba ìwọ ni ẹwà ń gbà tọ́lọ́wọ́ tó yé ní wa an taqulu ala Allahi ma la ta'lamu ń tẹ́ ẹ̀ bá mọ̀ ń tẹ́ ẹ̀ mọ̀ kẹ́ ẹ nípa ọlọ́run ọlọ́run ní ni ni dáhùn tẹ́ bá fẹ́ sọ́kọ́ àyè kan pàtàkì nísìn tẹ́ mọ̀ pé ẹ rí létí ẹ̀mọ́ ọlọ́run ni àyè yìí ẹ̀yà ìsí líǹkì mọ́ ọlọ́run gbàtọ́lọ́wọ́n ọba ọwá dákọ̀ọ́lọ́ ààyè òun tí wọ́n wá ń pè pé ibi tọ́lọ́wọ́n ọba fẹ́ ni so aburúláńlá ni èèyàn ń sọ téèyàn mọ̀ nípa ọlọ́wọ́n ọba nù ó léwu so náà ni pé mọ́lámi nẹ́sìl bí ìsọ̀tọ́nà tí ó sì sẹ́rí kankan tó fi nǹkan yẹn múlẹ̀ pé àyè yìí àyè láńlá ni ìlú yìí ìlú láńlá ni àà ah, ìlú tọ́lọ́wọ́n ọba ti pè nílùú láńlá èyí pè bẹ́ẹ̀ àyè tọ́lọ́wọ́n bá pè ní àyè láńlá èyí pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni nǹkan tọ́lọ́wọ́n bá pè ní nǹkan láńlá èyí pè bẹ́ẹ̀ kódà bí nǹkan yẹn bá kéré tọ́lọ́wọ́n bá ní nǹkan láńlá ni yẹn sì gbọ́dọ̀ mọ̀ pé nǹkan láńlá ni nǹkan yẹn yẹn gbọ́dọ̀ mọ̀ pé nǹkan láńlá ni ẹ wọlé àkójúwe anabi sallallahu alayhi wa ó ní tẹ́ bá ń wá àlùbáríkà káàkiri ara àwọn ọ̀nà tálùbáríkà wà anabi ni tasaharu fa inna fi sahuri baraka anabi ni ẹ máa jẹ sààrì ẹ̀wọ̀n nínú àwẹ̀ ẹ máa jẹ sààrì anabi ni torí pé alùbáríkà ń bẹ níbi sààrì jíjẹ sọ ní tí wọ́n wá alùbáríkà ní ìsìn máa jẹ sààrì anabi ni kódà tó wá ṣe fi kìí ṣe kó jẹ yó anabi ni kódà tó wá ṣe pé kò kàn jí kò sì mú mi lásán ṣe pẹ́lú mi kìí láì kó jẹun lóru tọ̀ ọwá jí kọ́lá mú mi lásán sóró mi tó mú alùbáríkà ni so àwọn ibi tí ẹ̀ máa ń wá alùbáríkà sínú anábì tún ní kílù ta'amakum yubarik fikum anábì ni ẹ máa wọn oúnjẹ yín tẹ́ bá fẹ́ jẹ ẹ máa wọn bí wọ́n lè ṣe fẹ́ ṣe ẹ̀wà ẹ̀mú ẹ̀wà yẹn bí agolo mẹ́rin pẹ́rẹ́gì kan pẹ́rẹ́gì méjì anabi tẹ́ bá ti ń wọ́n yẹn yubarik fikum albarika ó sì mọ́ dára yín so gbogbo àwọn nǹkan yìí ń tànàbí dákọ̀lá albarika fún wa nù àmì mi lòkè kan èmi ni àyè kan èmi ni bàbá kan kódà nínú àkídà inú àkídà islam irú àwọn àyè yẹn mashahid náà máa ń pè bí ààyè náà ti sọdọ̀ àyè ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run irú kú ọ̀hún ní ìsìn mashahid ni. Mashahid, torí tí wọ́n bá lọ bẹ̀ ẹ rí àwọn táwọn èèyàn ń dánwò lóríṣiríṣiríṣi mẹ́ àwọn èèyàn lè ń pẹrẹ síbẹ̀ ìfẹ́ sí wa wọ́n lọ pa màálù wọ́n lọ gún màálù síbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lálù lè pa sí mọ̀ṣáìdì ni àyàn lọ bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ làwọn gbé sára lọ sọmọ ọlọ́run ti dákọ̀ àyè ń pé ń tẹ́lẹ̀ ń gbé sára lọ ni so bẹ́ẹ̀ làwọn kan wá ń bẹ́ẹ̀ táwọn ajókòó síbẹ̀ wọ́n mọ̀ ní ẹ̀fẹ́ sekiníkan ni wọ́n mọ̀ gbóló àwọn èèyàn bẹ́ẹ̀ ni ń di àpẹ àwọn kan bẹ́ẹ̀ wọn ò níṣẹ́ ẹ̀ka tí wọ́n ń sin bẹ́ẹ̀ ni ó jókòó sí látàárọ̀ wọn àjókòó wọn mọ̀ retí àwọn èèyàn tí ó ni àwọn làwọn anú léyìí àwọn làwọn mú tó mọ́tàlásì àyàwọn ẹni ọlọ́run àyàwọn àgbàlagbà mọ́tàlásì fún ni ṣùgbọ́n àwọn nǹkan tó bá ti rí báyìí mọ̀ṣáì làwọn afáàmọ́ ń pè kódà tó bá jẹ́ pé ibi tí tó di kán wá fi àwọn èèyàn tí ó mú kòbókò lọ́wọ́ kán fi àwọn sọ́jà síbẹ̀ bẹ́ẹ̀ tó bá ti wá ẹmọ náà sùtá yóò fi agbàgbé bẹ̀rẹ̀ yẹn gbogbo bí àwọn àyè tó bá ti rí báwọn mọ̀ṣáìdì ni sórí ẹ̀ ọmọ ọ̀rùn ń ṣe àtàwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà nà tó kó bá ti lákìsí pé nǹkan ti fẹ́ débi àyè yìí o ẹwúrú bí igi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ àtọ́nà wa sọ lọ́rọ̀ Kùránì pé innal ladhina yubayi'unaka تحت الشجرة إنما يبايعون الله يد الله فوق أيديهم أبي جيتوا ودو سنجوه سيوة شبيع بعد رضوان يعني كني جوتي النبي صلى الله عليه وسلم تنبو واسي مكة لا تواسي عمره àwọn ará mẹ́ka wá gbọ́ pé èsì wọ́n fọkàn sí pé àbíbọ̀ wa bá wọn jà ní káwọn múra àjàkálẹ̀ so anabi wa rán Uthman ní Abubakar ipe kó lọ sí Maka kọlọ̀ lè ṣàlàyé fún wọn pé àbá ìjà wa o ìgbà tí wọ́n débẹ̀ tí Abubakar débẹ̀ wọn ò tètè rí ọ̀rọ̀ yanjú ọwọ́ apẹ́ gbúrúmọ̀ sí wánu pé wọ́n ti pa Abubakar a kíní wa ànábì wa òkè a bó bá rí báyìí a jẹ́ pé ajánu bàtà àwọn èèyàn sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti pa ànábì wa ni àmẹ́síwájú ká tó máa lọ a ṣe bẹ́yà ẹni pé fún mi ní àdéhùn ṣùgbọ́n ànábì ṣe wá tẹ́ ọwọ́ kalẹ̀ gbogbo àwọn èèyàn wọ́n ń tẹ́ wọ́n náwó sí ọwọ́ ànábì wọ́n náwó sí ọwọ́ lábẹ́ igi tí wà ń jọ yẹn àdéhùn tó fún ànábì ni pé a ní padà a jọ dé mọ́kàlọ̀ lè bá àwọn jàǹtà pé jà náà ni sùlá nígbà tó ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ náà ni Abubakar dé ni wọ́n rí pé wọ́n pa Abubakar so abẹ́ igi sáwọn wà níjọ́ yẹn bẹ́ẹ̀ àti wọ́n ṣe ń ọlọ́run apàdà wá sọ ayà kalẹ̀ pé innal ladhina yubayi'unaka tahta ash-shajara innama yubayi'una Allaha yadullahi fawqa aydihim olúwa níbi wọ́n ṣe gbọ́wọ́lé ọwọ́ wa nábì ọwọ́ gbogbo wọn ọwọ́ ọlọ́run bẹ ní òkè wọn yadullahi fawqa aydihim so abẹ́ ọlọ́wọ́ ní òun yọnu sí wọn ń laqad radiyallahu anil mu'minina idh yubayi'unaka tahta ash-shajara olúwa ni mo ti yọnu sí gbogbo ẹ̀yin mùmíní àwọn sàhábà tó ṣe pé wọ́n ń bẹ lábẹ́ ẹgí níjọ́ tí wọ́n fi ń ṣe bẹ́yà fún anabi sallallahu alaihi wasallam àwọn àmì wà wọ́n pé ah abẹ́ ẹgí tí wọ́n wà ní ṣe bẹ́yà bàtà anabi kú tán àwọn èèyàn wọn lè pé sí di igi òun wọn mọ̀ lè sàdúrà ń ah anabi ó sì sọ fún wọn tẹ̀kú tó wáyé pé àyè tó pa àyè ńláńlá ni anabi ó sọ fún wọn pé àyè àdúrà nìyà yìí sọba anabi sọ gbàtí ti mọ́ka jẹ́ àyè àdúrà wọn sọ fún wọn gbàtí ẹ̀yìn sọ̀fọ́ àti mọ́rọ́wà tó jẹ́ àyè àdúrà anabi sọ fún wọn ìgbà eh, ẹ̀yìn eh, mọ̀kọ́mọ̀ Ibrahim tó jẹ́ àyè àmì anabi sọ fún wọn anabi ó sọ yẹn ike abẹ́gi yóò abẹ́gi àmì ni so kí wọ́n mú abẹ́gi ń kí wọ́n ní tọ̀ bó ṣe rí yìí amọ̀lọ́lẹ́ àwọn èèyàn wá ń jòkó mẹ́ wọ́n àmọ̀ sàdúrà mẹ́ umaru wá rí pé a wàhálà fẹ́ dé tó bá ti lọ mọ́kà báyìí ó pè sí díẹ̀ ni umaru wá ní a kí náà ń ṣe yìí ó ní abẹ́gi bẹ́ẹ̀ àdìtò wà nù ní a umaru wọ́n padà wá dẹ́ bọ́lẹ̀ yẹn yìí o umaru ní ẹgbẹ́ wọ́n bá gégi orúkú mẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan tó ṣe pé àwọn èèyàn fẹ́ máa lọ lè péjọ síbẹ̀ tánàbí ó sì sọ fún wọn pé ibi tẹ́ máa lọ péjọ ni so náà ni ibi tí ọlọ́wọ́n ọmọ bá ti dárúkọ èèyàn gbọ́dọ̀ máa àtàṣe rẹ̀ mẹ́ẹ̀sìn bẹ́ẹ̀ náà sì ni ibi tọ́lọ́wọ́n bá dákọ èèyàn gbọ́dọ̀ yẹyẹ rẹ̀ wípé kò jẹ́ nǹkan kan so tó lẹ́nìkan bẹ wọ́n ní ó ṣe àdíìsì sọ pé àwọn tọmọ láwọn ń sàdísì ní àwọn yunifásitì wọn wà ní pé ọfẹ́ gba phd wọn wà ní ọgbọ̀dọ̀ mú tuntun wá wọn wà ní tuntun tó ń rí ni pé gbogbo àdísì tó bá ti dákọ àyè kan tó bá ti dákọ pé àyè kan ní àbí àdísì tó bá ń gbọ́lá fáyè kan àbí àdísì bá ń gbọ́lá fún èèyàn kan àbí àdísì bá ń gbọ́lá fún ìran kan kẹtìmọ̀ pé àdísì mọ̀ ọdún nù principle tó lè dáhùn tiẹ̀ nù wọ́n bá lóde ó ti di doctor ikú ti di philosophy in hadith so léyìí ìranù gbáà ni ibi tí anabi sallallahu alaihi wasallam àyè tí anabi bá pàtàkì àbí èèyàn kan tí anabi sallallahu alaihi wasallam bá pàtàkì gẹ́gẹ́ bó ṣe pàtàkì àwọn sọ̀hábà rẹ̀ tí ní sèyí wà ní gbogbo àdìsọ wá fún àdìsọ àwọn sọ̀hábà ike mọ̀ òdúró ni kí dọ̀ ìfún sórí eléyìí píríncípù burúkú kọ́ídà burúkú tí ò rí bí kankan wọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn náà ni eléyìí ọlọ́run bá ní wa man hajja al-bayta ẹni tó bá wá sí ilé ọlọ́run ọba tó bá ṣe hajj aw i'tamara abọ́lọ́lẹ́ ṣe umra ni fala junaha kò sí láì fi wọ́n yà tawwafa bihi ma kó sọ̀wáfù láàrin sọ̀fà àti mẹ́rìwá ọlọ́run wá ní wa man tatawwa'a khayran kọ́dẹ̀ ń tó bá sọ pé kìí ṣe pé bóyá hajj lọ́lọ́ lè ṣe umra lọ́lọ́ lè ṣe wọ́n ò jẹ́ kí n ṣe Safa àti Marwa náà kò sí ti ó burú ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n ní fa inna Allaha shakirun alim olúwa ní èmi ọlọ́wọ́n ọba mo jẹ́ ọba tí a máa ń ṣe ẹ̀yìn fún mo sì jẹ́ ọba onímímọ́ nǹkan tí alimami ibn Kathir tí wọ́n sọ nípa àyà yìí mo ti wí papọ̀ ní ẹnu àmọ́ kí n fi kà á torí tẹ́lẹ̀ mi bá rọ lè gbé tafsir ibn Kathir òun tó pé ní pé ibn Kathir ni à ń kà Aisha radiyallahu anha ó ní Zuhri ó ní fahaddastu bi hadha al-hadith ó ní Abu Bakr bin Hisham faqala ihnam ó ní. أم كنا أوكي محمد بن يوسف ولي حدثنا سفيان عن عاصم عن سليمان قال ولي سألت أنسا ولي بأنس بن مالك عن الصفا والمروة نقع صفا أتي مروة كل قال وأن كنا نرى أنهما من أمر الجاهلية وني نقبع النبي صلى الله عليه وسلم تيكو تي شلعيني بورا حج فاهم ó ní lórí táwọn máa ń rí sọ̀fá àti mọ́ríwà sí òun náà níbẹ̀ pé àyè àwọn jàìlíyà ni àwọn kèfèrí àwọn ni wọ́n máa ń ṣe ìbádà níbẹ̀ yẹni pé àyè gbúre ṣe fẹ́ débẹ̀ òun náà ni kọ̀yẹ́ káwọn náà máa débẹ̀ onífàlámà jẹ́ al-islam amsakana anihuma onígbàtí islam dé ọkọ̀ wa lọ́wọ́ ipe ká má débẹ̀ tura mọ̀ rí pé àwọn jàìlíyà náà wọ́n ní èdè bẹ́ẹ̀ fa anzalallahu azza wa jalla inna safa wal marwata min sha'airillah ọlọ́run wa sọ àyà yìí kalẹ̀ ipe báwọn jàìlíyà báwọn ṣe ń rí sí òun tí wọ́n ní àwọn lára èèyàn gbọ́dọ̀ jókòó ní ẹ̀yìn mùsùlùmí lára láti máa ṣe tọ̀wáfù àyè yìí yẹni pé tọ̀wáfù láti máa sáré kí láàrin sọ̀fá àti مروة نعم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله بني إن الذين يقتلون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون olúwa ní dájúdájú àwọn tí wọ́n máa ń fi pamọ́ ma anzalna minal bayyinat àwọn nǹkan táwọn bá sọ̀kalẹ̀ ní àlàyé wal àti ìmọ̀nà min ba'di ma bayyanna'u lin-nas lẹ́yìn gbà tá ti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn yẹni pé fil kitab nínú tíra yẹni pé nǹkan tó lọ́run ti ṣe ní àlàyé tó ti yanjú sínú al-Qur'an sínú hadith anabi sallallahu alayhi wa sallam ẹlẹ́mi lè pé ẹ máa dákọ̀ al alkùrán àti hadithi láti fi lò fún òfin ẹ̀sìn bákan ni wọ́n ṣe rí tẹ́nìkan bá ń bi ọ́ pétọ̀ kílẹ̀ rí lè nǹkan báyìí bá sọ pé anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé sọ tó bá jẹ́ ní tí ẹ̀sìn sọ náà ni pé ó ah, ti lẹ́rìí àmẹ́ni tí kéwú ò bá tó pẹ́ sì padà rí pé ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ ọ̀dẹ ni oní ọmọ òkúkú mọ́ pé ń dà nínú kùránì ń dà nínú kùránì ẹ̀sìn òyí ẹni òun nù kéwò òye torí pé irú ẹni òun àìmọye nǹkan tó pọ̀ rẹ kẹtẹ tó pẹ́ rí pé yọ̀ọ̀nà kankankankan máa tẹ́ bá ní kó wá wá nínú kùránì kò lè rí kò sì gbọ́dọ̀ má sí i ẹ̀wọ̀n ìdì méjèèjì nìsín bá a sì máa ń lọ sí ìdì tọba túkúrá ńlá tó kékanlẹ̀ ò ní bá ń bẹ̀ bóyá ìdì inú ọdún ni inú léyà ni àbí inú ọdún àwẹ̀ èyí lè rí nínú alukur'an bẹ́ẹ̀ sì ni òsì gbọdọ̀ mọ́ lọ tọba ní mbolo wà inú hadith lọ wà ẹ wá wú àtìgbà táwọn baba ńlá baba ńlá baba ńlá ti ń lọ ìdì kò sínú kurani o so lè yóò fi mọ̀ pé hadith anabi sallallahu alayhi wa sallam in tó fẹsẹ̀ múlẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ ni àmọ́ àìmọ̀kan àwọn èèyàn náà ni kò jẹ́ kí àkàkọ́ wà fún un so tó bá ti wá rí pé ah ọba ń sọ fún wọn pé nǹkan báyọ̀ ọ̀dá wọn ni jẹ́ ká rí inú kùránì so àìmọ̀ nǹkan tó pọ̀ tó pọ̀ ò lè rí inú kùránì kódà ẹwọ ìrún ń kí lásán ìrún ọlọ́kàn ní ẹkírun ẹ lè rí ẹkírun àyílà ní mẹ́rin ẹkálàsáàrì ní mẹ́rin ẹkí mọ́gàrì ní mẹ́rin ẹkí ìṣáì ní mẹ́rin kò sínú Qur'an inú àdìsí anabi sallallahu alaihi wasallam náà lọ́wọ́ iná tí yẹn bá sọ wọn pé ọfẹ́ ṣe nǹkan tó wá ní anabi ní kò dáa àbí èyàn ṣe nǹkan kan wá ní bolotiri wá ní anabi lọ́lọ́ dáa ẹni tí yẹn mùsùlùmí tẹ̀sìn bá yé wàláì fọ́ndámẹ́ntà lélẹ́yìí o fọ́ndámẹ́ntà ìpìlẹ̀ tó ń kálukú wọ́dọ̀ mọ̀ náà ni àmọ́gbà tó ṣe pé àfáàlú igan kọ̀mọ́ àfáàlú igan náà mọ̀ challenge yìí pé mọ́lẹ́ ti rí inú Kùránì ẹ fi hàn mí yóò wá mọ́ akẹ́kẹ́ kan yóò tún wá hó ẹ́ẹ́ mú ní irú ah, ah, ah, ọmọ báwo ni bàbá rẹ̀ gan òun gan sọ pé ẹ̀sìn ò lè dúró àfi pẹ̀lú al-Qur'an àti hadith so wá ní kẹ́wọ́n fi hàn pé mọ́lọ́wà ní kùránì ẹnu kùránì ni kùránì ni so wàtí pa ìmọ̀kan ti tọ̀ bá kan gbogbo ayé wà asibà ẹtìlìjáàlù mọ̀mùdúdà rẹwàákì gbogbo àyè tẹ́ pè láyé ìmọ̀ àwọn rẹwàákì hostels àwọn ẹlẹ́kẹ́wú àìmọ̀kan ti náwọ́ ó ti fọ́ká gbogbo rẹ̀ ní tí ọkàn wọn ni wọ́n rán kiri rọrẹ̀ ẹ̀sìn wọ́n awé láwà ni ẹ̀bá mi mú àdísì kán ayá kán tó ní ká mọ́ kọrin àà adúrú ayá tó kónú ọkùnránì yìí adúrú àwọn àdísì ànábì tó pọ̀ rẹkẹtẹ yìí ó lẹ́yìn máa ń jó nínú mọ́ríkàsì yìí ẹ̀ ń lu jáǹsì ẹ̀hẹ́n oṣù fẹ́ sọ dẹ́sìn sọ bẹ́ẹ̀ pé tẹ́yìn ní pé àwọn ọmọ lu jáǹsì o a sì fẹ́ sọ dẹ́sìn tó lọ́mọ lu jáǹsì ni o tẹ́rù pé àwọn olórin lọ́fẹ́ kọrin so bóòlù ẹni ẹnìkan sọ pé ẹkẹ wá gbọ́ bó ṣe lóun ó transfer mo ní dúró náà jẹ́ ohun tó fẹ́ transfer sí mi wọ́n bá di ké ayé àtóníká mọ́ kọrin kò sí tóníká mọ́ lùlù kò sí ah, mo ní sọ́dọ̀ sọ́dọ̀ nù mo sì rọra sí fóònù mi fún un wọ́n wá fi set up jáàsì tó ń lu mọ́ríkàsì mọ́ àbí hàn pé orí ẹni wọn ni ah, abájọ́ àṣẹ́fẹ́ máa jó kí ni ẹ̀dàkùn bóòlà fún ẹ̀dàkùn tí wà pé kẹ́tì ẹ̀sọ́ fún yàn pé a kíní yọ kíní yọ ọ̀dà kí wọ́n á ní kí ló dé kí ni torí pé àwọn èèyàn fi ń ṣe ìbàjẹ́ ni àwọn ọ̀fẹ́ pé jáǹsì kódà jáǹsì gan kò nígbà tó dé lọ́dọ̀ àwọn olórin gan ni àbáríṣà ní àwọn àkọ́kọ́ lu jáǹsì kò ní tẹ́lẹ̀ mi kọ́kọ́ lù mọ́ríkà ní ọba tó gbà pàwọn <laughs> àkọ́kọ́ lù ẹ̀dàkùn so ẹ̀dàkùn sírù yìí láwa ní ẹ̀sìn àwọn eléyìí fẹ́ sí i àbọ̀fẹ́ sáyé so ní pé kí ọmọ ní ẹ ike aya Qur'an àfi kẹfì hàn mí bẹ́ẹ̀ ẹni yẹn kẹ mọ̀ pé ẹni kò sí ti ń jẹ́ ìbẹ̀rẹ̀ kò sí fundamentals lọ́dọ̀ rẹ̀ nítorí ọkọ̀ yéèyàn ni ipe téèyàn bá ti ń sẹ̀sìn tó bá sọ wọn kí n bolo ti rí i kódà kọ́sọ pé nu Qur'an lòun ti rí i àkọ́sọ pé nu hadith náà mo ti rí i àbọ́sọ pé nu mọ̀ pé dèdè kan náà ni anabi ala wa inni utitul Qur'an wa misluhu ma'ahu anabi ni wọ́n fún mi ní òtítù al-Qur'an wa misluhu ma'ahu wọ́n fún mi ní al-Qur'an bákan náà ọlọ́run tó fún mi ní dèdè rẹ̀ nítorí jẹ́ dèdè rẹ̀ ọlọ́run tó fún mi níbi ìdájọ́ ni o sọ́nù tí Qur'an fi yàtọ̀ tí hadith òun náà ni pé àkínka al-Qur'an hadith lórí irun a máa fi Qur'an yìí kírun a gbọ́dọ̀ fi hadith kírun ìyàtọ̀ wọn nánu sọlẹ́ni tí a bá sì ń ka alukur'an yẹn máa ń ka láti wọ́n fi sẹ̀rẹ̀ ìbáàdà ni sọtí hadith kò rí báwọn tí a bá ti ń ka ìyẹn ta àbáàdà ni alukur'an sọtí hadith kò rí báwọn tó ìyàtọ̀ tó wà láàrin wọn náà àmọ́ níbi fífi sẹ̀sìn fífi mú ẹ̀rí ẹ̀sìn wá dédé kan náà náà ni hadith àti alukur'an sọ yìí ń gbọdọ̀ yé wa súnà ní ọlọ́wọ́ bá ní innal ladhina yaktumuna ma anzalna minal bayyinat ẹni tó wá máa yẹ alukur'an ẹni tó máa hadith anabi tó wá ń sọ pé nǹkan kan ọ̀dá ó wá yí ọ pé kíní yóò sì dá lóòótọ́ àmọ́ wá wò pé ọ̀rọ̀ yóò sì máa sọ kò sí máa sọ ń ta àmà gbé pamọ́ ni àmà dáàbò bò ni a ah, níjẹ́ kó lọ́lẹ̀ má ní torí kíni torí àwọn bàbá àwọn bàbá ni wọ́n gbé kíní yìí kalẹ̀ bàbá bá bàbá ti gbé kalẹ̀ nu ẹ dákun gbà tí bàbá yín bá gbé ẹbọ kalẹ̀ sẹ́ẹ̀mọ̀ tọ ẹbọ ǹṣó ni ẹmọ̀ bá ǹṣó wàlá iṣẹ́ tí bá rí tí ń dààmú ẹlòmíì títí dásìkò yìí tí ó jẹ́ kó kò ní di irọ́ wàlá irọ́ ti kílẹ̀ sí pé irọ́ ni o irọ́ clear sí wọn pé irọ́ làwọn ń ṣe o ẹbọ gẹ́ clear sí wọn pé ẹbọ làwọn ń ṣe àmọ́ ṣètọ́n yóò àrọ̀ lè dúró tì wọ́n lọ́rùn gèè sẹ́wà ní gbogbo ní táwọn bàbá yìí ṣe nìsín sẹ́wà ní kò wá dáa ni wàláì àgbákò lálá lè rú nǹkan fún yàn kó yẹ pé bí tí lọ lè lọ́mọ yàn fún nù tó pé ọ̀wá rírà rẹ já kó rí gbọ́ pé tilka ummatun qad khalat laha ma kadhabat wa ma kasabtu wala tusaluna amma kanu ya'malun kó orí gbọ́yé pé àwọn bàbá yìí ummatun ìjọ kan làwọn kọ̀dọ̀kọ́là tí wọ́n ti gbé tí wọ́n lọ wọ́n ti lọ àsìkò tí wọ́n ti lọ walakum ma kasabtu wọ́n ní àlùbáríkà bàbá wọn lọ ń jẹ ọjà àlùbáríkà bàbá yẹn o ọjà wọn ń jẹ àlùbáríkà ara rẹ iṣẹ́ tó bá ṣe náà lọ́ọ́ bá rí ara rẹ ń tó bá ṣe náà lọ́ọ́ bá anábì sọ clearly ni anábì ní ومن أبطأه عمله لم يسرع به نسبه Ànábì ní ẹni tó bá ṣe pé iṣẹ́ rẹ̀ sọ́dọ̀ mẹ́yìn láíláyé mọ̀lẹ́bí rò lè sọ́ di ẹniwájú ẹni pé jọ̀ngún dàlùkìyàmà ẹni tó yẹ pé iṣẹ́ tó ṣe iṣẹ́ ọmọ náà ni mọ̀lẹ́bí kankan ò lè wúlò fún bí ọmọ àfa àgbà ni ọmọ àfa ńlá ni àwọn ọmọ àfa kẹ̀kẹ́ ni kùsùn tó kọ́ náà wà pẹ̀lú yìí so lam yusri' bihi nasabuhu so onípẹ́ tó bá mọ òdodo ọlọ́wọ́n bá ní tó wá ń fi pamọ́ ó kà ó yé ó sì rí ó wá fi pamọ́ sàlàyé rẹ̀ fáwọn èèyàn ma bayyanahu linnasi fil kitab tó pa ọlọ́wọ́n sì sàlàyé rẹ̀ ó ti hàn nínú òfin ẹ̀sìn rẹ́gẹ́dẹ́ bí a kìíní yìí ń tọ́ yìí ulaika yal'anuhumullah ọlọ́wọ́ láàánú ẹrú àwọn tó bá rí báyìí gbogbo ẹni tó mọ òdodo tí fi ń pamọ́ tí ó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ó bí pé òun gan bí òun gan ń lò ẹlòmíì àbòsí ti ẹ̀ oríṣiríṣi ni ẹlòmíì yóò máa ń lò nǹkan kan àmọ́ àti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn nítorí bó ṣe rí nìyí yóò wà nílà àmọ́ máa ń kéré ṣẹni tí ẹ bá ń ṣe ní òdodo tó sì dáyà lójú kó dodo ni wàláyé máa ń wúyà bí káwọn èèyàn gbọ́ yé ni díje ìṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àmọ́ tẹ bá ti rẹ́nìkan ti ń pẹ́pẹ́ láti la òdodo mọ́lẹ̀ ẹ kíyèsí dáadáa àbòsí kan ń bẹ fún un àbòsí kan bẹ fún un náà ni ṣe rí tí òdodo bá ń hàn síyàn tó òdodo bá ń hàn síyàn a máa dàbí nígbà míì ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ yíhan òdodo bí kò ṣe pé òdodo ohun gbogbo èèyàn ní ọgbọ̀ yé bí ṣe máa ń rìnà sùnà ní ẹni tẹ́bá rí tẹ́wẹ́ pé òdodo bá ẹsẹ̀ ń yé yóò sáàmà jíyàn ní yíyàn torí pé kíni kíní yóò máa ta la pé mo fẹ́ kẹ́wọ̀ iná kẹ́ gbọ́ kíní yé so kò ní ṣe mọ̀rọ́ à ipe ẹni yìí ẹni tí ń bá sọ̀rọ̀ ni àsìkò yìí àsìkò tó yẹ kí ń bá sọ̀rọ̀ ni àsìkò tó yẹ kí ń bá sọ̀rọ̀ ni àwọn àsìkò mímẹ́tò yìí pé ọgbọ̀dọ̀ dákẹ́ bí ní láìta ọlọ́run ṣe rọrùn usulu sunna imam ahmed so ọlọ́run ó ṣe kíkà rẹ̀ nírọ̀rùn ìyẹn ó rí manhaj alùsúnà ń bẹ̀ pẹ̀lú ìbáyàn sọ̀rọ̀ imam ahmed ó dìdì sọ ni ó ní usulu sunnati indana tarkul khusumat wal mira' wal jidal fi din ó ní ìpìlẹ̀ súnà ni kíyàn fi ìyàn fàǹfà àtakò kí o fi kalẹ̀ ẹ̀rọ máa ti yàn gbọ́gbọ́gbọ́ àjò tí yẹn níjọba wọn. so ẹni tó bá kọ́ wá fẹ́ gbálàyé yóò jòkó tí wá kílẹ̀ ń ṣe yìí ah, báyìí báyìí báyìí àbí wọn ló ti ẹ̀fẹ́ sàlàyé fún yàn ó pè kalẹ̀ ni tí ẹ wá nkẹ báyìí nkẹ báyìí nkẹ báyìí àmọ́ wọn kàn dá yàn kalẹ̀ ẹ irika irika ó kàmá lọ rẹ ni ẹni òun lẹ́ni tó gbọ́ manhaj alùsùn yìí so náà ni tó dúdú bá hàn sí ibi tí mo ti lọ nìyẹn pé ń gbà mí tó dúdú bá hàn sí yàn yóò wá máa dàbẹ́ pé everybody ló fẹ́ kọ́ gbọ́ kíní yẹn so ojú kòkòrò yẹn mọ̀ wá sí ọ pé ah, ẹ̀yin náà kẹ gbọ́ pé kíní yóò yé yín náà kó yé yín náà so òye ò kí òdodo bọ̀ràn lẹ́mìí ti pa ó lè kí òdodo bọ̀ràn lẹ́mìí ti pa sọlọ́wọ́n bá ní innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha sọba kan ọlọ́run sọba nẹ́bí pé wà innaka latahdi ila siratin mustaqim ọlọ́run ní o lè innaka lan tahdi man ahbabt o lè fẹ́ tó bá wù ọ mọ́nà ọlọ́run sọ pé wà innaka latahdi ila siratin mustaqim ọlọ́run ní wà nẹ́bí ọ̀ ń tọ̀yàn sí ojú ọ̀nà tọ́tọ́ ẹni kẹta bá wáyé àwọn yóò ní kó ṣe ni bẹ́ẹ̀ gbọ́ kẹ́yìn síra wọn kó sì kẹ́yìn síra wọn kọ́takura wọn ayé àkọ́kọ́ ni pé ọlọ́run ní innaka lan tahdi man ahbabt o lè fẹ́ tó bá wù ọ mọ̀nà yẹn ni pé kọ́ sọ pé lágbájá ọgbọ́dọ̀ máa ti ń sọ ẹ̀sìn nígbọ̀dọ̀ yí ọ ọ lágbára yóò anábì gan lágbára yóò ká tó wá ní àwọn ọmọ èèyàn náà ní njọ́ kan bàbá kan ń sọ fún mi pé ó ní ẹ̀yin ó lẹ́yìn múlẹ̀ náà mo ṣe wíwẹ́ ó ní wàhálà yìí pọ̀ mo ní kíláàsì ó ní tọ́lọ́wọ́ ò sefa lẹ́fẹ́ kó se fún yín ah mo ní bíbó ó ní ah àní tọ́lọ́wọ́ ò sefa nàbí lẹ́fẹ́ kó se fún yín mo ní bíbá o ó ní ẹ̀ ń fẹ́ kéèyàn ọmọ kẹ́ mọ́ sọ̀rọ̀ ní ìsín kí o sì máa yẹ kó sì máa lórí ìsín náà àà ah, mo ní ó láyé pé òsùnwọ̀n olóṣùnwọ̀n lẹ́lẹ̀ fi wọ́n sùnwọ̀n fún mi ṣùgbọ́n fún láwọn àlàyé kan wà ní à ah, òótọ́ sí ni lóòótọ́ ó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ kan náà lòun rí báwọn wá rò pé bákan náà ni ẹjọ́ rí papọ̀ ó ní àwọn pẹ̀lú àlàyé tó ṣe yìí àókìlẹ̀ ah, kí lálàyé tí mo ṣe mo ṣe mo ní ọmọ ìyá tí ó sì ń gọ́tẹ́ mi ṣe yìí bàbá mi màmá mi sọ́sẹ̀ nǹkan tí ń ṣe ni amúláwọ̀ ọ̀rẹ́ náà tó pé wọ́n ṣe nǹkan tí ń ṣe yìí so yóò sì sọ pé ká má bára wa sọ̀rọ̀ ká má yọ sàṣepọ̀ nípa ọ̀rọ̀ ayé bọ̀tọ̀rọ̀ ẹ̀sìn lára ara ara àtàkìtì fúnra wọn bẹ̀ ni a ó ní ọ̀rọ̀ yìí yóò wá wọn. so ẹ̀rí pé anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run sọ pé innaka lan tahdiya ahbabt òun lè fẹ́ tó bá wù ọ pé mo fẹ́ kí lágbájá kọ́ mà ń ń oníṣẹ́yìn bákan náà lọ́sẹ̀ wà innaka la tahdi ila sirati yẹn ni pé wọ́n kàn ń ṣe wáàsí lásán tiẹ̀ dé ṣe wáàsí fìyókùlẹ̀ fún wa kọ́mọ dìyàn kọ́mọ dariwo kọ́mọ di kíní kan ṣe wáàsí fẹ́ni tó bá nídìí rẹ̀ so ṣe abẹ́ni tó bá wò kọ́ ẹ kí n pé lágbájá kí n pè kí lákèsí pé kò sọ fún un tó bá dé kó wá fẹ́ mọ dariwo tètè kú mbẹ́ so ìpínlẹ̀ súnà ni ìpínlẹ̀ súnà Nabi sallallahu ni kọ́lọ̀ ń kó fi yé wa ọlọ́run bá nínú ẹlẹ́dẹ́ yẹtùmúnà máa ń zẹ́lẹ̀ mẹ́lẹ̀ bàyí náà ti wọ̀lẹ̀ húdà mẹ́mbà dé mẹ́mbà yíyá náà olè náà sífìlẹ̀ kìtàb olúwa ní àti ṣàlàyé òdodo sínú tíra ẹni tó bá wá di pé wọ́n fi ń pamọ́ tí ó ṣàlàyé fáwọn èèyàn olè wọn ọ̀nà tí pé ìyàn ariwo nǹkan ah, ṣe bí ọlọ́run ní ká gbé ìgbà torí gbà mí ó lè di ìyàn tó pé tú ìyàn tẹ́ ń sọ ohun ìyàn ń gan ní òmò wá distop ẹni nù ní kó gba òdodo ó yẹ pé nìkan tóbi lẹ́mí rẹ̀ ọmọ ọbú àbíkó yẹ pé padà sọ dìjà tí wàá dìjà àwọn kẹrí ò pé oníkan olóòdò sí kíríkà kan lẹ́sẹ̀ kíríkà kan sọ pé ó ti dì ni kò sí èyí jiyàn èyí ṣe fanfa nípa so àfi tó bá jẹ́ pé illa billati hiya ahsan ọ̀nà tó dáa wípé sọ tiẹ́ èmi náà sọ tèmi sọ tiẹ́ èmi náà sọ tèmi so ibi yìí ẹ̀hẹ́ ó tún mú mi rántí ọ̀rọ̀ kan àwọn tí wọ́n ń pariwo kí lórí rédíò wípé a ti pè wọ́n kán wá nípa ọ̀rọ̀ kúnlẹ̀ wallahi òkúrọ́ ni wọ́n o ṣe kí wallahi ni mo sẹ́ òkúrọ́ ni wọ́n wọ́n ò pé ẹnìkan kan rí ti ní ìgbàgbọ́ ipe àwọn ti wà lórí rédíò òun kò sí lọ́tà àwọn ò lè pa ẹni pé ń jọ́ káwọn èèyàn kan já wọn gan wípé ẹ pè wọ́n síbẹ̀ ṣe pé àwọn tẹ́ pè wọ́n lẹ̀ eléyìí lẹ́yìn náà ó tó wá díjọ́ kejì ó tó lọ ló sọ pé ó Arabic department ìlú Ìlọrin tó láwọn fẹ́ ṣe arrangement fún debate lórí ọ̀rọ̀ kúnlẹ̀ àti tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ súnà àti bídà so irọ́ ni o wọn ò pẹ́ nìkankan o wọ́n kàn lọ lè sọ lórí rédíò wọn ò pẹ́ nìkankan so lẹ́yìn náà Arabic, uh, Arabic department tí ó sọ ọ̀rọ̀ lérí ọ̀rọ̀ sunna àti bídà àbọ̀rọ̀ kúnlẹ̀ àbí nkankan tó ń lọ lọ́lọ́ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ tó dáni ṣe pẹ̀lú ẹ̀sìn ṣé Arabic department lẹ́yìn sínú lè bẹ̀rẹ̀ ń tẹ̀ ń sọ orí rédíò yẹn gẹ́gẹ́ náà lẹ́kọ̀ọ́kọ́ àrẹ́ǹjì fún lọ́lákọ̀ọ́kọ́ lẹ́yìn orí rédíò yẹn ẹ̀sọ̀ wá padà sí arabic department ṣé international arabic department ní ní unilorin ṣé gbogbo ibi tó ti ń gbọ́ ni ó ti gbọ́ ẹ̀rọ àkọ́kọ́ ìgbésẹ̀ láwọ̀kọ́ ṣe nu ẹ̀wọ́n kọ́ àrẹ́ǹjì fún rédíò náà so lẹ́yìn ìgbà yẹn káìsẹ̀ wá padà sí arabic department kìí ṣe jà ẹ̀sọ̀ tiẹ̀ bóyá twenty minutes ilé ìlọsọ tiẹ̀ tí yóò wọ́n bá rọrùn gbé àwọn nǹkan tí wọ́n lọ́dá wá níjọ́ àkọ́kọ́ àwọn tán ní ọ̀dá gbé wọn wáńjọ́ kejì so wọ́n bá yé ń gbọ́ wọ́n sì nílà káyì so náà ni bí tí mo ti lọ nu pé kéèyàn máa fi rọ́n tí ò sí nínú ẹ̀sìn kéèyàn máa fi bọ́ olúwa ní ulaika yal'anuhumullah wa yal'anuhumul la'inun so agbo àwọn màláìkà tó máa ń ṣe pèlè èèyàn ó ṣe pèlè ènìyàn lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ṣe pèlè bákan náà àwọn dábàá tó pàwọn náà máa ń ṣàdúrà fẹ́ni tí ń bá ń ṣe dáadáa sòwò mọ̀ sí pẹ̀lẹ́ tí bá ń fi ìmọ̀ pamọ́ tọ́mọ̀ tí ó sì ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kọ́lọ́ba kó ṣàánú wa kọ́mọ́ sí àwa ní ẹni tí yóò ní ìmọ̀ tí ó sì mọ̀ fi pamọ́ sọ hádà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ní salamu alaikum ẹgbẹ́ àṣàlàyé kọ̀bílà àti bàdí ní ẹ̀kúnrẹ́rẹ́ jazakumullahu khairan pé wọn bí wọn sọ́nù. mọ̀ tó bá ti ka mọ̀ jùlọ àti ká yàn ni. bàdí òun náà ni tí wọn bá lékòrò ẹni tí òun rẹ bá lé lẹ́yìn wà tó bá sálámù tán yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì òun náà ń pè ní bàdí ẹni tí òun rẹ bá dí yóò ṣe kọ̀bìlì ẹni pé yóò sálámù síwájú kó tó forí kalẹ̀ sọ àti ṣàlàyé ìyẹn níjọ ní ẹ̀kúnrẹ́rẹ́ sọ wọ́n lọ́wọ́ àlọ́. salamu alaikum ó lò ní nipa nípa bí wọ́n ṣe ń kírun ní àná ẹ̀dàkùn ọba wa sọ nípa àṣìlẹ̀mọ́ kírun. asalaamu alaikum ǹjẹ́ ó ní ǹjẹ́ ọ̀ranyàn ni kéèyàn di nítorí pé à ń rí àwọn tí wọ́n máa ń ṣe é. láàrin súnà lẹ́bi sallallahu alaihi wasallam òun gbígbà tí ẹ bá fẹ́ dìde láti ibi ìjòkó sí òkè kéèyàn ó kéèyàn ó gbára lé ọwọ́ so wọ́n á ṣàlàyé kí bá nàbì ṣe máa ń gbé ara lé ọwọ́ tí wọ́n fi ń dìde so wọ́n ní wà kíánà ìyá ẹ̀jínù ẹ̀ńdà kìyàmì yìí ìmọ̀ sí tààjín tààjín níbi ẹni tí ọ ń lọ fúláwà abẹ́ni tó mú ọ̀pá tó di ọ̀pá mú sọ̀rọ̀ náà bá fẹ́ di ọ̀pá mú báyìí yóò ṣe ṣe so náà ni báńdà bí ṣe máa ń ṣe nìyẹn àbí kó ṣe báyìí àbí kó fi ọwọ́ dàdílẹ̀ báyìí so náà ni wallahu a'lam. olórí salamu alaykum ṣé ẹ̀ṣẹ̀ wà níbi sìgá àti igbó mímu pẹ̀lú ẹ̀rí nínú kìtàbù ọ̀sùn náà ẹ̀ sólẹ́rì lẹ́yìn ọlọ́run bá ní wala tulqu bi haydikum ila tahnuka ẹ má lọ lè máa ṣe nǹkan tí ọba lè kó ìparun bá yín tó lè kó ìnira bá ara yín tó lè kó ìnira bá ọpọlọ yín so ó sì dájú pé àwọn nǹkan wọ̀nyí yìí kìí ṣe pé bóyá nu àwọn tí wọ́n ń ṣẹ̀sìn gan àwọn tí wọ́n ń ṣe gangan tí wọ́n jẹ́ àwọn òyìnbó àwọn gan sọ pé wọ́n ní ẹ̀yìn kíní kan ó ní ó dénjà ó ní ó léwu fún àlàáfíà ọ̀yàn yẹn pé ní sìgá mímu so baka na igbó ẹ na rí i pé ó lè lágbájá mu gbó yín lérí àṣírẹ́ nìkankan ní kó jẹ̀bà ní rẹ̀ yín àbí ẹ̀rẹ́sì lọ́jẹ̀ ó ti yá wèrè so ẹ àrí rí ṣùgbọ́n táwọn arí báwọn ọdún mú pé àláàlì nù ẹ wá ń rí àrẹ tó ní pé so bí ó sì lérí náà ẹ máa rí àpẹẹrẹ wèrè lára o. ó lè wọ́n mọ́ àbẹ́rọ̀ ọ̀rá pẹ̀lẹ̀ ó lè bọ́ ọ̀rálẹ̀ ní òtútù ní ìsinyẹ́ wọn a fẹ̀gẹ̀ káàkiri àbíkọ́ mọ́ bínú tí gbogbo èèyàn mọ́ bẹ́ẹ̀ lábẹ́ tì kò nígbà so wèrè díẹ̀ díẹ̀ náà ni kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ ó lè mú ọ̀rọ̀ kọ́bá yóò dì mọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ wọ́n gbá ti lọ rẹ̀ má ní kíni tó ní nfa gbó abájọ abájọ abájọ so náà ni tí ọlọ́run bá ti ní kò dáa tó pé ẹni tó lè kó parun báyà ni kéèyàn jìnnà sí kọ́lá kìí ṣe gbóná àwọn nǹkan mìíràn kìí ṣe gbó nìkan àwọn nǹkan mìíràn oríṣiríṣi bóyá máa mu rọ́bà máa mu gọ́ọ̀mù gbogbo orú táwọn ẹ̀ máa ń ṣe ẹ̀yìn máa mu tramọ́ gbogbo nǹkan gbósọ sukúdáì tó wà máa tẹ́ ní tó bá kí ó máa fi sí gbó tí orí máa fi sí orí tí gbogbo ọpọlọ rẹ̀ máa hó lórí nǹkan yìí ó lè dàn nínú sọlọ́wọ́n ọ̀fẹ́ wala tulqu bi aydikum ila tahluka ẹ̀rí tó wà nù sọbákan náà gbogbo ànábì sọ pé gbogbo tó bá ti máa mú yẹn wà tosticant tí ò ní mọ nǹkan tí yẹn bá ń ṣe mọ́ sọ ànábì ní haram ni kúrò àbí nǹkan yẹn bá kéré tí ò bá ti dààmú rẹ náà haram ni sọ wallahu a'lam. wọ́n bẹ̀rẹ̀ ní asalaamu alaykum fúnra sódà kéèyàn tó ń ka kéèyàn lo kéèyàn lo nǹkan aráàmù fún ẹni tí ó bá rẹ̀ tó sì jẹ́ pé gbogbo nǹkan aláàlú wọn ti lò fún tí ó sì tí ó sì gbádùn tó sì jẹ́ pé àárẹ̀ náà ti lágbára àti pé téèyàn bá lo nǹkan àràmù kí ni ìdájọ́ ẹni náà tó bá gbádùn tán àbí sí ẹni náà bá kú. النبي صلى الله عليه وسلم أنه لم يجعل الله شفاءكم فيما حرم عليكم أنه في وساسيب كتب جيوة تبا تجين كيوة يوا وصل tó bá sọ wípé kò sí nǹkan kan tí ó ṣe mọ́ àfi wọn máa mutí lára rẹ̀ ó fi yá àbí kí wọn lọ lè ṣe nǹkan tó jẹ́ nǹkan àrámù bóyá kí wọn jẹ lẹ́dẹ̀ àbí ajá kí wọn ti mọ̀ pé èṣù dénú o èṣù ó jòkó tí ìyàn náà so kí wọn agbọ́nà tí wọn fi ta kété sí nǹkan yẹn kódà kí wọn kú lórí àìsàn yẹn ó péjú kí wọn lè lo nǹkan àrámù lọ so náà ni pé ntọ́lọ́mùbá ti ṣe léwọ̀ tánàbí ṣe léwọ̀ ìyẹn dé díẹ̀ sẹ́ni tó bá ṣe wú ẹ̀ tó fi di pé ọ̀hún rẹ̀ lè bọ́ sọ́dọ̀ ọlọ́run ọ̀daràn ẹni tó bá ṣe wú ẹ̀ tó ipò fi lálàáfíà ọ̀daràn sùkúrọ̀ nǹkó sànú fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta